سورة الانشقاق بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت. nígbà tí بابو bá bú pẹ́ tí ó sì gbọ́ tó sì jẹ́ wípé gbígbọ́ ti olúwa rẹ̀ náà ló tọ́ sí i àti nígbà tí wọ́n bá ń gba ilẹ̀ láàyè sí i tí yóò ju gbogbo ohun tí ó wà nínú rẹ̀ síta tí ó sì ṣófo. wà á dilẹ̀ tilẹ̀ rabbiha wà huqqat. tí ó sì gbọ́ ti olúwa rẹ̀ tó sì jẹ́ wípé gbígbọ́ ti olúwa rẹ̀ náà ló tọ́ sí i. ya ayyuhal insanu inna. إنك كادح إلى ربك كدحا فملاقيه ìrẹ́ ènìyàn dájúdájú o jẹ́ olùgbìyànjú láti pàdé olúwa rẹ̀ ní ìgbìyànjú gidi ó sì pàdé rẹ̀. فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا. ẹni tí ó bá fi ọwọ́ ọ̀tún gba àkọọ́lẹ̀ tiẹ̀ nígbà náà oníyẹn a ó bá a ṣírò iṣẹ́ rẹ̀ ní ìṣirò tí ó rọrùn. wayanqalibu ila ahlihi masrura. àti pé yóò padà wá bá àwọn ènìyàn rẹ̀ ní ẹni tí ń dunnú. wa amma man utiya kitabahu wara'a dhahrihi. àti pé ẹni tí a bá gba fún ní àkọọ́lẹ̀ tiẹ̀. فسوف يدعو ثبورا ويصلى سعيرا yóò ké ibòsí ẹgbẹ́ yóò sì wá iná jónijóni. innahu kana fi ahlihi masrura. dájúdájú ó ti wà láàrin àwọn ènìyàn rẹ̀ tí ó ń dunnú. innahu dhanna an lan yahur. dájúdájú ó ń rò pé òun kò ní padà sí ọ̀dọ̀ olúwa rẹ̀ ni. bala inna rabbahu kana bihi basira. bẹ́ẹ̀ ni dájúdájú olúwa rẹ̀ ti rí i. fala uqsimu bishafaq. mo fi àwọn pápá sánmọ̀ búra. والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق àti òru àti ohun tí ń bá a rìn àti òṣùpá nígbà tí ó bá dégbà tí ìmọ́lẹ̀ rẹ̀ bá pé. dájúdájú ẹ̀yin yóò máa ti ìpele kan wọ ìpele kan. فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا kí ni ṣe wọ́n tí wọn kò fi gbàgbọ́ lódodo àti pé nígbà tí a bá ń kí àlùkùránì fún wọn wọn kì í fi orí kanlẹ̀. بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون bẹ́ẹ̀ kọ́ àwọn aláìgbàgbọ́ ni wọ́n ń pè é nírọ́ àti pé ọlọ́run ló mọ̀ jùlọ ohun tí wọ́n gbé pamọ́ sínú ọkàn wọn. بعذاب أليم. nítorí náà fún wọn ní ìró ìyà ẹlẹ́ta ìlérò. إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون àyàfi àwọn tí wọ́n ní ìgbàgbọ́ òdodo tí wọ́n sì ń ṣe iṣẹ́ rere ẹ̀san tí kò lópin ni tiwọn.